adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run. lọ́wọ́ tí ọpẹ́ tó sí àtọ̀rọ̀ ìṣe àtijọ́ fún àwọn ọ̀sánà tí sọ̀rọ̀ láwọn àìlòsánlá sọ̀rọ̀ wà tó fẹ́ fún ìjà àtàwọn àrẹ àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ìlú bá dọ̀rọ̀ wọn fún àwọn tó jẹ́ ọ̀gbìn ìpín sọ̀rọ̀ bí àjọwà nínú wọn. gẹ́gẹ́ bí àbá lórí àná ta kò ní agbárin ṣètò nípa ọ̀rọ̀ káàtó lórí rabbil alamin oní àdìgbé ẹ̀ńtọ́ bá kàkó rabbil alamin kì ní ọ̀rọ̀ lọ́jà sí àtọ́fà òye kan bẹ ní àtàkó ìtumọ̀ rabbil alamin kí ọlọ́ọ̀bá ní ìfọ́n gbogbo ẹ̀dá lónìí ọ̀rọ̀ náà tí wọ́n bá ti kàkó ẹ̀tọ́ wá ti kàkó wíwá ti kàkó tọ̀fì ìmọ̀lọ́dọ̀ kan pẹ̀lú ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni àti àyè àkọ́kọ́ níjẹta wípé wọ́n tako tọ̀kídò òbíyà ìtẹ́tọ́lọ̀ ń ṣe ọgbẹ́sọ̀rọ̀ ẹ̀dá ẹlòmíì kò tiẹ̀ gbọ́dọ̀ bá lè tàbí wípé yóò jẹ́ wọn àtọ̀ pa òbíyà ọlọ́ àwọn àrùn ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n tako tọ̀kídò àmàlò òkúta ìyẹn ní. O ọlọ́run àti àwọn ìròyìn ọlọ́run àti ọlọ́run ó lé pé wọ́n ta àpò àti tí wọ́n ta àpò àwọn kan àti wọ́n ayàwó wọn àdúgbò àwọn ìdí ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ni àwọn tó ti pé wọ́n ta àpò tọ̀wé àní ìnígbàgbọ́sọ̀rọ̀ bẹ̀rẹ̀ tí ọba ń tọ́jú gbogbo ó túmọ̀ sí pé onìkan lọ́lẹ́sẹ̀ sí ìjọsìn àwọn èèyàn tó wá ń bẹ ṣe fún wọn nígbàgbọ́ yẹn ìtí ó túmọ̀ sí wọn ọ̀tẹ̀lé wọn wá ń sin nǹkan mìíràn ní ọlọ́run a ti sàlàyé nípa ọ̀rọ̀ àwọn tó sí àwọn tí wọn kọjá àlànà wọn a ti sàlàyé lórí àwọn tó yẹ pé wọ́n ti ẹ̀sìn ti ànábì yìí sáré sara sọ̀tọ́lá kí wọ́n sọ pé àwọn sẹ́sìn ànábì yìí sáré sara sọ̀tọ́lá àti sọ̀rọ̀ yìí tí wọ́n ti sọ fún sí àti ayé àkọ́rọ́ àtúntò ń wọn. lábẹ́ ilé náà là ń bá lọ òun náà ni ẹbọ ṣíṣe àwọn táǹpé ní àlùmọ̀jú àwọn tí wọ́n máa ń àwọn sọ̀rọ̀ nínú àwùjọ wa. ìmáàmù sáfì yìí kọ́lọ́ kọ́kọ́ ọ̀fẹ́ ó ní inú jẹ́ ń sọ òun náà ní wípé inú táwọn tí ń ṣe tí ń ṣe náà jẹ́ ń sọ ìní wípé àwọn náà ní kíra àwọn sì lánàá bí ọ̀nà ṣùgbọ́n tọ́ka tẹ̀lé ní pé àlẹ́bí táwọn ọ̀pá àtìsé ọmọ bíbí inú rẹ̀ ní ọjọ́ lọ́ba kù ọlọ́ba tẹ̀lé ọlọ́bí àlẹ́ jẹ́ lọ́wọ́ adé pé àwọn sì ń náà dà àwọn ọmọ sọ bẹ́ẹ̀ o pé báyà kọ́ra ń bèèrè kájí kí ni ìtọ́wà fi hàn sọ̀rọ̀ o lè ní kí o lè mọ ìgbẹ́ ṣùgbọ́n èyí tí òfin ní bẹ́ẹ̀ ni pé ọ̀kadà bí ọlọ́run kan tọ́lọ̀ mọ́ràn ẹ̀fẹ́ yọ wà láti má ti kú tó kú báyìí tọ́lọ̀ wà ní pé yọ tẹ̀lé ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn so ní orí ẹ̀ tiẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ lọ bẹ́ẹ̀ ni pé nínú àìnígbàgbọ́ tí ọlọ́run tó ti tọ́ àti tó ti yẹ àìnígbàgbọ́ tí wọ́n fi rà á lẹ́lẹ́ ńlọ́pàá sí àwọn ìjọba tí wọ́n máa ti ṣe tí wọ́n máa ti ṣe náà aburú ni àbúrò ni wọ́n wà ìkùrí títí wọ́n ń tẹ̀ ẹni tí o ó gbàgbọ́ wípé ewé kàkí ọ̀bà tẹ̀lé fún láyé àbábú kàkí ọ̀bà tẹ̀lé fún láyé ògùn ni ó ti rò ó túmọ̀ sí pé ọba ó ti àlẹ́ nínú ọ̀rọ̀ ọba tí ọlọ́run ní lórí ẹ̀dá àti tí ìnígbàgbọ́ ti ń bí olóyìn ká máa fi lọ́ọ̀lù ìtọ́jú ẹ̀sìn ìtọ́jú gbogbo ẹ̀dá yóò mọ wá sí òun yẹn bẹ́ẹ̀ náà ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lọ́lọ́yà bẹ́ẹ̀ náà lọ́lọ́kùn. àwọn èèyàn náà bẹ pé pé ìmọ̀lẹ̀ ni fi dáadáa sì òògùn àbúrò máa ń fi torí ẹ̀ àwọn iná iná náà làwọn náà tó tẹ̀ ike láti fi iná ìrìnmẹ́lẹ̀ ní wa bẹ́ẹ̀ náà ti inú àwọn èèyàn wọ̀nyí tí wọn ò nígbàgbọ́ òdodo sí Rabbil Alamin òun náà ni àwọn aláṣejù kí wọ́n lọ sí sàárè wọ́n wà lọ́mọ bá sàárè ìròyìn tó wà lọ sàárè sọ wípé ọ̀rọ̀ àwọn dọwọ́ rẹ o ọ̀rọ̀ àwọn dọwọ́ rẹ o kódà ẹlòmíràn bẹ́ẹ̀ tí ò sí inú wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n tí tòun bá tẹ̀lé sí àti kí inú ẹ̀ bá dùn kọ́ ìdí sàárè ìjọba bí ìgbà tó ti pé àwọn tó ti lọ báájú wọn lè làpá nínú nítorí àti ìdí tẹ̀lé sí. àwọn èèyàn mi ń bẹ nígbà wọn bá fẹ́ lọ mọ́kà tí wọ́n fẹ́ jáde fún ìlé wọ́n àwọn ọmọ lọ sí sàárè àwọn ọmọ lọ sí sàárè bàbá ọ̀rẹ́ àlejò tọ́ba jẹ́ kó ọbẹ̀ sàdúrà rẹ̀ tó ti kú bí ọ̀rọ̀ àwọn olè àdúrà rẹ̀ ọlọ́run ti gbọ́ ọ̀rọ̀ nípa ẹ̀wọ̀n ọ̀bẹ̀ sàdúrà ọbẹ̀ sọ̀rọ̀ lọ́sẹ̀ yọ̀rọ̀ kò ní í ṣe èyí tó máa tóbi sáré. ẹni ló ti débi sáré ọ̀sán lóde ọ̀dọ̀wọ́ ni ọ̀dọ̀wọ́ ẹni òkú lọ́rùn ẹni mi ò joyè àbí owó láwàní láwàní ìtòrò ní tẹ́sí lọ́jọ́ mọ́ ó kúrò ní ojú agbó bá yìí ti òun ọ̀nà sára ń tẹ̀lé àwọn bàbá ìgbà wọn tẹ̀lé àwọn bàbá wa lọ́dọ̀ lọ́dọ̀ tó fi kí lọ́jọ́ láti tẹ̀lé náà ètò àti nínú àjẹ́ náà lọ́jọ́ láti náà ìrẹsì tó wà nù náà ọba àti bàbá rẹ̀ ní ìdílé àìsẹ́ láàrin ọ̀pá ọlọ́run tó bá ti lọ́wọ́ fi tẹ́jọ́ ìyẹn lè jẹ́ ọmọ ọmọ rẹ̀ jọmọ àjẹ́ náà ìyẹn lè jẹ́ ọmọ àjẹ́ náà ọmọ rẹ̀ jọmọ náà yíyí. الله مالك الملك لتسر لك من تشاء وتنزع لك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء ليس خير فلا تضيق به تخرج تخرج الليل من النهار وتخرج النهار من الليل تخرج الحي من الميت وتخرج الميت من الحي الله من دي دي ما تيني تيني ẹn tọ́ka rẹ̀ bá ti máa الله tọ́lọ́ ọlọ́run ìjòyè àná tọ́ka rẹ̀ bá ti máa ti tọ́lọ́ gbogbo ti ẹ̀ nìyẹn. so àwọn tí wọ́n lọ di sàárì yẹn lára àìnígbàgbọ́ àìgbàntí ọ̀gbìn àádà nínú ìtumọ̀ ẹ̀sìn ẹlòmíì àti wọn torí ẹ̀sìn ìrìnàjò lọ káwọ́ àbẹ́rẹ́ káwọ́ àbẹ́rẹ́ ń bẹ̀ ara Senegal sọ́yẹ́pẹ́ ọ̀rẹ́ mi ju bá ti ba àjọṣe bí èyí ni lórí dọ́kítọ́ àjọṣe ìdìbò ní lẹ́kọ̀ọ́ ìdìbò tó gbìgbì rẹ̀ àti ìyẹn lẹ́sẹ̀ tó ti ti àwọn ọlọ́run àgbàdo àwọn ọlọ́run ìwà Nàìjíríà tíbi iná lọ wá pàtàkì lọ́jọ́ ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà lẹ́yìn wá sí ilé ẹ̀sùn kọ̀ọ̀kan wọn láti nàìjíríà ìdí nàìjíríà wá sí ìdájú báyìí ká kọ́lọ́ sáà mi. ìdí òsì ti ń dán kódà táàtì yà táàtì yà tó kò ti ń dọ́jà mẹ́fẹ́ tọ́jà mi lójú táàtì yà sọ́rọ́gbà tá à ń sọ̀rọ̀ kò ti ń dọ́jà mẹ́fẹ́ ẹsẹ̀ tuntun wà lọ àbẹ̀sẹ̀ àbíkí làákùn bẹ́ẹ̀ ọlọ́run ọmọ mi ni wọ́n máa dà mọ́ lọ́dọ̀ ọ̀yà àmì àwọn wá láti fò ó torí ẹ torí torí kẹta àti mẹ́jẹ àdébí bàbá tó fi lọ́gbọ́n náà tó tó fi kí ọ̀rọ̀ rẹ̀ ọ̀kẹ́ yẹn náà wọ́n bá torí ìwà láti fò wákàtí àwọn olùdarí ìrìn ọ̀gá ìjà àdébó. èèmọ̀ tọ́lá ẹsẹ̀ inú gbèsè àyè wọn níbi ní kíní náà yá àdàmọ̀jì náà àdúmọ̀jì náà ẹ̀ pè é tòbí ìgbà tó ń pẹ́ àwọn tí wọ́n wà ní o sàárè òun bí ìgbà tó ní nǹkan kan ṣe nínú ìgbésí ayé wọn táwọn yóò sì ní nǹkan kan ṣe àbí á ní ìbànújẹ́ kan ṣe wọn á sì tó o bẹ́ẹ̀ náà làwọn míì tó lè tóró wọ́n ní ọlọ́ọ̀tì sàrà wọ́n dá a fún kó fún kí lọ́ọ̀rẹ́ ní sàrà sàrà tọ́lọ́run ní gbà lẹ́kọ̀ọ́ onítòrò ìgbà lórí ọ̀sẹ̀ sàrà ọ̀pọ̀ ìjọba ìwọ tí ń sọ bá tún ti dọ̀ nínú ara rẹ ipe ó ti sàrà ní ọlọ́wọ́ gbà ọ̀pọ̀lọpọ̀ bàmúkálásí ní ẹsẹ̀ ẹ̀jẹ̀ adìlá ilẹ̀ ẹ̀dọ́là mẹ́wàá mẹ́wàá ẹ̀ asàtúlá mẹ́wàá mẹ́wàá alhamdulilayi mẹ́wàá mẹ́wàá tọ́ ọba kàńkà wípé òǹkẹ́ ló fi dọ̀ ọ́ sí fúnra ara rẹ ọlọ́wọ́ gbà mọ̀tàlásí tó yẹ pé bàbá ní mọ́mú ni á wí ìwọ náà fi wí torí ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ìpè báwo mọ́sálásí ìdí ní tìmọ̀ bàbá tí wọ́n ti kó mọ́sálásí wọ́n yára ìlú yìí tó kó omi kó tó dìde kó bẹ̀ wọ́n yára sọ̀rọ̀ ìyẹn lẹ́yìn bẹ̀ wọ́n náà wọ́n ti yọ sáfẹ́ aláàbẹ̀ wọ́n ti sàwọ́lá sàwọ́lá sàwọ́lá ọkọ̀ ẹ̀ ló ti bẹ̀ ọkọ̀ àsàwọ́lá sàwọ́lá sàwọ́lá sàwọ́lá ẹlòmí ìwọ ni pèlè rẹ̀ ẹyọ kan lè bá fi sínú fídọ̀ṣe ọlọ́ọ̀dìgbà ọkọjá ọgọ́rùn-ún ẹgbẹ̀rún kan lè yọ àtẹ̀lẹ́ ẹgbẹ̀rún kan lè ṣe ni ẹlòmí ọmọ ọwọ́ báyìí bẹ́ẹ̀ bá bá sọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ yọ sọ pé ẹ̀yin ò mọ̀ nìkan mo ti ṣe òun gan-an ojú èyí ò ká ní ojú fà mẹ́. bẹ́ẹ̀ náà sì ni ẹlòmíì yọ ọmọ wá ìtọ́lọ́dọ̀ wọn àwọn mi ọ̀dùnlẹ̀ fọ́tò tí òun mẹ́lẹ́ ní rẹpẹtẹ lọ́sùn lóṣì ẹlòmíì tó ti ń kí òun ní ọ̀lẹ̀ wọn ìgbà tó ẹgbẹ́ tí òun ní ìjẹ̀kájọ́ gbà wọn àlámọ̀ ìyẹ̀sẹ̀ rẹ̀ gbogbo àwọn ọmọ wọ̀nyí àìnígbàgbọ́ pa ọ́ kẹrẹ alẹ́mí tọ́nà ọba tó ń tọ́jú gbogbo ẹ̀dá lẹ́tọ̀ọ́ sí. ẹ̀sùn ti lọ lọ lọ kí ló fẹ́ ṣe fún ọ wà láàyè kí ló fẹ́ ṣe fún ọ kí ló fẹ́ ràn ní gbèsè ayé. àìmọye ewu ẹ̀rú ọlọ́ọ̀ba nìkan lè wù irú èèyàn ló lè kú. kí ló fẹ́ ṣe fún ọ ní gbèsè ayé rẹ̀ tí bá ń fi gbogbo wákàtí mẹ́rìnlélógún rẹ̀ sin lọ́rùn kí ló fẹ́ ṣe fún ọ ní gbèsè ayé rẹ̀ gbèlè bá ti pé olóòlì ló kù. ẹlòmíì èdè òbí pé ọlọ́run ṣé òye àgbéyìn ṣé òye ní kan yọmọ wí ìṣètò sọ̀rọ̀ ni. débi wípé kódà téèyàn bá lọ sí maka tó bá ní tó torí ẹ̀ lọ igbó lọ́fẹ́ bá bá tá a bá sọ̀rọ̀ tíyàtọ̀ ló wà nígbò tí a lè ṣe ṣe mí o fẹ́ẹ̀sì mi lọ́dọ̀ tó. yorùbá ni a máa sọ ọ́ lóde òǹtọ́fà òǹtọ́fà rẹ̀ àti ìgbò ìyàtọ̀ tó ló wà lóde ó ń tara rẹ̀ jẹ. anábì wọn sọ̀rọ̀ bá àyè sọ̀rọ̀ wọn gángan fúnra rẹ̀ sọ pé aláàmàlà tẹ́jẹ́ ayé kọ́tùrà kọ́bù ìwọ́sàn ìgbè اللهم لا تجعل قبري ريدا ìdí ọlọ́run bá ti sáré ní táwọn yóò máa bára rẹ̀ lọ́lẹ̀ ní kò bá kí náà sọ wá sí lọ́lẹ̀ ìgbàgbọ́ bá yóò yẹn tó ní yẹn ká ló sọ sára sí i àbáfi lọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ tó máa ń lọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ sí ọkàn àsàlámù àlẹ́kùn lọ́wọ́ ti dé sí òsì ọlọ́run sálámù bá lọ́wọ́ ti sálẹ̀ sí mọ́ kọjá irú àwọn èèyàn yẹn kí wọ́n yá tó bá lọ́dọ̀ ọlọ́run kí wọ́n má ro kankan ní ìfọ̀mọ́ lọ. so ìnígbàgbọ́ tí wọ́n fi hàn án ní tọ́lọ̀ bá ti bẹ̀rẹ̀ ìtura ìgbà alhamdulillahi rabbil alamin gbogbo ẹ̀yìn gbogbo ọgbẹ́ ẹ̀tọ́ ọlọ́ni olùkọ́ gbogbo ẹ̀dá lónìí ọ̀nà. títọ́jú mo fi dúró ìtọ́jú yẹn kò dúró tọ́tọ́ tẹ̀síwájú ni ibi táwọn adé la mọ̀ yìí àmọ́ táwọn tí ń bò tó mọ̀ ẹ̀dùn táwọn fẹ́ẹ́ tó lù ẹ̀dùn ló làbẹ́ ìjà tó lù lọ́wọ́ àbí bẹ́ẹ̀. lábẹ́ alihamudulilayi rọ́bì alẹ́mí ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́ọ̀ni àwọn àtọ́jú tí ó rìn gbogbo ẹ̀dá lórí ìrànlọ́nà tí tọ́jú wọn tó lè fi ìgbàgbọ́ tó tọ̀ ọ̀rọ̀ wà ní ìgbésí ayé wọn. pẹ̀lú ilé ìdàpọ̀ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n káàkiri ní kí ni àìnígbàgbọ́ tọ́lọ́bìrì àlàní ni wọ́n ń já sí. agbárin ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n onáà láti kásẹ̀ lẹ́lẹ́ dátó ń bọ́ sínú ara àtúwájú ọ̀rọ̀ fún mi ìjà tó wà. onáà yìí ẹ wo ìbámu tọ́lágbára tọ́lọ̀ ń pe láàrin túrà àkọ́kọ́ tọ́lọ̀ ń bẹ̀rẹ̀ kọ̀ọ̀án ìgbé tóra tọ́lọ̀ bá ti kà àti túrà tọ́lọ̀ ń pe kẹ́yìn kọ̀ọ̀án ìgbé tóra tẹ̀lé tóra tó nẹ́. àwọn àbá àti kí àkọ́kọ́ lórí ẹ̀ wípé ọ̀rọ̀ tọ́lọ̀ fi rán àdébí ọ̀tọ́lọ̀ náà àdé tọ́lọ̀ ọ̀rọ̀ tó gbọ́n mẹ́rin tó lè dé ẹ̀kọ́ tó pọ̀ ọbẹ̀rẹ̀ láti orí túwájú pàṣẹ hà pépéle ilé túwájú lẹ̀ ipe àyà kọ̀ọ̀kan oníbi abájọ tó náà fi fi ilé ìtúwájú fi ń tèmi tẹ̀lé yóò tún wá sí kẹta tẹ̀lé yóò tún rí tẹ̀lé tẹ̀lé gbogbo ẹ̀ lórí abájọ ìdí mẹ́tọ̀ ni iná nílé ìdí mẹ́tọ̀ súra ilé yìí lọ́sàájú ìdílé tí súra ilé yìí tẹ̀lé lọ́sọ̀ bá wọn fi tẹ̀lé àárín.

àwọn akutete síra yìí ó pé mọ̀rọ́ fílì mọ̀tọ́lẹ̀ fílì mọ̀tọ́lẹ̀ fílì mọ̀tọ́lẹ̀ ìwọ́n mọ̀tọ́lẹ̀ títà náà tó fílì mọ̀tọ́lẹ̀ ìwọ́n mọ̀tọ́lẹ̀ ìlú pé síra yìí wọ́n á bẹ̀rẹ̀ látòrí ìtúrọ́sì bàbá àtẹ̀dé náà ọlọ́pẹ́ pẹ̀lú pátíà àlùkọ́jọ́ báwọn èèyàn wọn bá kọ́ wọn bá tẹ̀ náà tẹ̀gbẹ́ yóò wà ní kíkọ́ tẹ́lẹ̀ tó tó wá tẹ̀lé yìí pé àwọn èèkọ́ fi pátíà yìí. nta fẹ́ tó bẹ̀ ní pé ẹ wò ìbá sọ̀rọ̀ ń ṣe láàrin sóràtò ìfàtíà àti sóràtò náà kí lọ́lọ́ fi bẹ̀rẹ̀ sóràtò ìfàtíà tó fi bẹ̀rẹ̀ Qur'an ó ní alhamdulillahi rabbil hà ìyẹn ní pé kúlú ẹ̀yọ́ mẹ́rin ní ẹ̀fẹ́ bá ní làákàyè ẹ̀yà ìjẹ̀fẹ́ bá ní làákàyè kúlú alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ọ̀pẹ́. ẹ̀tọ́ náà ni ẹtí tọ́jú gbogbo ẹ̀dá gbàdé wà sọ̀rọ̀ ní ìtura tó wà lónìí àtọ́jọ́ pé kólé àwọn olùdó ti nà màdìkè nà ìlànà nà lẹ́yìn ìjáde wà lọ abẹ́lẹ̀ kan nà alẹ́ yìí di wá sí sòfin sòdúrórí nà nínú ẹ̀dínkì nà bí wà ọba ọba ọwọ́ adé wípé nínú rùbùbíyà ọlọ́run nínú rùbùbíyà ọlọ́run nínú ìgbẹ́lú tọ́lọ̀ ń pèpè ẹ̀dá ilé ìlú wa sọ ló parí tó àwọn àrà. ìwà ìnábì tọ́lọ̀ lọ àdìsọ́lọ̀ ẹ̀ mùsùlùmí máa sọ wípé àwọn olùdọ̀ bìnnà mọ wá ìtọ́ lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀ba ẹ̀ ń kí ṣe ìtọ́jú àwọn èèyàn ní kéde ìlànà náà tọ́jú olúwa èèyàn mẹ́líkì náà tọ́jú kò ń lọ bá lórí gbogbo gbogbo èèyàn ní sábìlì lè wọ̀tò àti lè káàdì náà. mo wá sọ̀rọ̀ ọ̀dọ́ náà kó bí gbogbo aburú àwọn tí ẹ máa ti máa ṣe òwúrò ta ló ń tọ̀ ó náà ní àkàdì ó náà ní ṣe ìfọ́n tó máa bára pamọ́ olórí. ọlọ́ba sọ pé iná owó yàrá ọkọ̀ ń bọ̀ wọ́pọ̀ bíi gbogbo mímí àdínkù là àtà òun ọmọ òun àtàwọn àmẹwà rẹ fọmọ ẹni ní láwọn àyè àti láwọn àsìkò ẹ̀yìn òbí wọn. wọn fi afárànbá sílé ìwé títí ìtọ́jú ẹ̀mọ́ sùn òfin tó ti bá ń sùn ọmọ àdájọ́ ẹ̀rọ ìgbàlásùn tí ó fi máa ń ní ìlú bó o jí lóru ló kó ọbẹ̀ lọ tọ́lẹ̀tì ọbẹ̀ padà orí bẹ́ẹ̀ yìí ó ó rí olórí ọ̀sẹ̀ lẹ́tì ọ tó kó ní gbọ́dọ̀ padà lórí ìtọ́ gbọ́dọ̀ ìlú àti tó kó ní ìtọ́ olè òdì èdè ń bẹ lọ́sàn gbé kó gbé kó ní gbèsè ayé ti wa gbogbo àgbóyè inú ìtọ́jú ọlọ́run yẹn ti ń dáàbò bò wá gbogbo àbúrò ẹni tí máa ń ṣe òyìnbó náà ní ìtẹ̀ báwọn. àbú ìjọ ẹgbẹ́jà rẹ̀ tọ́ba jí a ní nǹkan lẹ́nu ya yàgò bá àgbẹ̀ tó lè rí láti sọ náà bí ká sọ́kà àti jóná lẹ́ẹ̀kan náà gbogbo owó sẹ́ni ń bò bá mẹ́wàá rẹ̀ sì gbà pàwọ̀dà títí náà ni àbúrò yẹn wà á tàwa ní dáàbò tó wà ọgbọ́n lọ́lọ́wọ́ wa tọ́wọ́ kúlẹ̀ olùdọ́rọ̀ pé nàá sọ wípé mo wá ìtọ́lọ̀ ọ̀dọ́ ọmọ ọlọ́run ní ẹni tí tọ́jú àwọn èèyàn màlìkì nàá tọ́jú ọba lórí àwọn èèyàn ìlà àdìsí nàá tọ́jú ní ọyẹ káwọn èèyàn máa sìn tí ọ̀yẹ́ fi nǹkan mi túmọ̀ ìlà àwọn èèyàn àlùmọ̀tẹ́ ètò lè lè gbà àwọn èèyàn sì gá bí òkú àwọn kẹ́ sì ní lẹ́yìn ìtọ́lọ́ àwọn yóò lẹ́tọ̀ọ́ sí ẹ̀ ń tọ́jẹ́tọ̀ sí ìbáàdà mi ìlà àwọn ọ̀nà ní ìṣàbí wàtò àti àná kọ́tọ̀ kọ́tọ̀ mi kú òní gbogbo aburú ẹ̀ ń ti máa ṣe òyìnbó sọmọ ẹ̀dẹ́ ìyẹn títí máa fara pamọ́ téèyàn ò rí nínú àdìsí nínú. من الجنة والناس من الجنة والناس àjẹnú bẹnu wa èèyàn bẹnu wa ló àwọn ìdààmú fẹfà jẹnu ti kó sí la gẹbi tá a sọlá yìí tájẹnu ti kó sí la tẹ máa rò fún lẹnu èèyàn lẹ bá lọ bí ìdí bí ìdí kìnìún kan mọ òun náà ti dára wọn àtàjẹnu bá kú lára ẹ lọ ìtọ́ yẹn tọ́lọ̀ ń fi fún wa ọ̀pọ̀lọpọ̀ yóò kú ojú rí ara àtọ́jú ọlọ́run ti ṣe hàn ẹ̀yìn pé ìbẹ̀rẹ̀ Quran ọba ìparí rẹ̀ ọba àwọn. pẹ̀lú eléyìí láti parí láti tó lẹ́nu ìyẹn parí sọ àtọ ọ̀rọ̀ ká sọ lórí ìrọ́bìlẹ̀ àlẹ́ ní láti tó lẹ́nu ọ̀rọ̀ yóò lápè ọ̀rọ̀ tó ti sẹ́wọ̀n láti gba àwọn ọ̀gá àti bẹ̀rẹ̀ àmì ìdókòwò ẹ̀mẹ́ta oníṣẹ́jú wà dàbí. ní ìran alẹ́ kí ní sókè sókè lọ lórí rọ́bìlẹ̀ àlẹ́ ní agbọ́nrin alákọ̀ọ́kọ́ bẹ̀ ń gbé asọ̀túnmọ̀ rọ́ọ̀bù nínú èdè lábọ́wá àti inú kọ̀ọ̀án àti ní ìtumọ̀ tí ń túmọ̀ sí pé ìpè ìtọ́jú nǹkan nígbà tó lẹ tí ó sì dára rà nígbà tí ó sì tí ó sì máa bẹ̀ lọ àwọn kan dára wa bàbá wa yìí obìnrin náà ṣe ń sọ nípa ẹ̀ òbí lè rà ẹ̀ ẹ̀ wọ́n ti ẹ̀ gbọ́ ẹ̀yin sáyẹ̀ tẹ̀ mọ̀ sí ọlọ́mọ fún yín lórí ìdè kan láti tẹ́sí yẹn bá ní ìdè ẹ̀sìn ó lè gbẹ̀jẹ̀ ní ọba ìdè ojú ó sì fa ìdè wà lẹ́nu ẹgbẹ́ ní dá ọkùnrin láàmú sí òkò èyí ó sì ní tí ó tún máa fi fa ẹ̀ ìmọ̀ yẹ òtún ti tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ tó bá yọ lára wó ìdìrí sáyẹ̀nsì ti débi pé wọ́n gbà lára ẹnìkan wọ́n ti ṣe tọ́lí ti pé ní gbogbo ẹ̀jẹ̀ náà wọ́n tó ní gbogbo tẹ́sí ló ti tí èdè pé màmá wa ló wa lọ lóko lórí wa kókó dáko nílé ayé àtẹ́sì wọn láti bá akẹ́kẹ́ bá mi lára àtẹ́sì rẹ̀ kan àwọn olùtẹ́sì ọba bí ọba ìjọba ìlú ọ̀sán owó ọdún èsì kìíní wọ́n ti kìíní wọ́n ti lọ gbé nínú tí wọ́n ti wọ́n ti eh, gbà bọ̀ ọba jẹ́ kí wọ́n pẹ̀lú mi lẹ́jẹ́ mi tí ó ń lọ bí wọ́n lé ìgbà mi. ọ̀pọ̀lọpọ̀ wa láti ó ti lọ sí náà ọ̀pọ̀lọpọ̀ lọ́fẹ̀ẹ́ o àwọn ọ̀pọ̀lọpọ̀ wa ń bí ẹ́ ọba jẹ́ dáadáa agbọ̀dọ̀ gba bá àdúgbò àdúgbò àtẹ̀jẹ̀lẹ́tọ̀ sí ìdí òde pa wọ́n ti wá ní ìpínlẹ̀ ọ̀sán mi. so wàhálà tí wọ́n ṣe wọ́n sì bí ń ṣe àwọn ìwòsàn mo wá ń bi léde sí à èyí ń sáájú ọlọ́mọkùnrin rẹ̀ tó tí mo ń jẹ sáà ń jẹ náà pẹ̀lú kẹ́míkà tó pẹ̀lú tọ́lọ̀ ti tò tara wa ara ẹ̀ náà yẹn ti ó ti fọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ mẹ́rin kan ní fẹ́ẹ́ sábà tó ọ̀rọ̀ ń kó ti máa jẹ ẹ̀jẹ̀ ìdẹ́sùn máa gbẹ̀jẹ̀ láàrin yẹn kó jẹ́ sílẹ̀ gan ẹ̀ máa fún ẹ bá ti jẹ ọba fún ẹ̀rù náà àfa ló ní bí ìdíje ọ̀rọ̀ ní mo rò yà àjẹkáyà kan lọ́wọ́ nìyẹn sí alihamudulilayi ọ̀bìrì alami wàhálà bá ń ti láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti yẹn kí ni ọ̀ ń gbọ́ yé àti tá a mẹ́nu bá gan kí ni ò lọ́ọ́ náà sáyẹn ọlọ́run ọ̀kùnrin àjẹ ìgbúre àjẹ àmàlà àfi jẹ ẹja lọ́lọ́run jẹ màdìmàdì ní èyí ọ̀dọ́ àfi ti tọ́rùn yóò sì pẹ̀lú bọ́lọ̀ ṣe bọ́lọ̀ ṣe ti ara yóò sì di ẹ̀jẹ̀ yóò gbé fara tó owó tó a bá ń ara yẹn. mọ̀rọ̀ pé màá yẹ alhamdulilayi kọ́ ọba mi mọ̀rọ̀ bá ti ti ọ̀nà fún ṣe ó dàbí òṣèlú tó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó dúpẹ́ fún bẹ́ẹ̀ lẹ́ máa ní ọlọ́ra ìlú lọ́nà ńgbọ̀ ọba rà dé bẹ̀tẹ̀ tí wọ́n náà ló kù ìrí lẹ́sí tí wọ́n ló kù ìrí lẹ́sí ìwọ kọ́ ìgbà ọba ló dúrà ìrí náà kọ́ bá a ti ń lanu láǹfààní ìlà yìí ẹlòmíì náà lè lọ́wọ́ ìrọ̀rọ̀ mi jáde ọlọ́run ló fi bẹ́ẹ̀ ẹlòmíì ó fi tiẹ̀ máa tí òní tí òní jọra wọn ojú kan náà ni gbogbo tẹ́ǹtì ni ó ṣe ojú kan náà ni wọ́n mọ̀ tó pé wọ́n ti fọ́dà tẹ̀ fọ́dà tẹ̀ àwọn tí analysis náà ló fi kéèyàn ọ̀tẹ́ dákẹ́lá yé dá ó máa lè ṣe abẹ́lé sàlàyé ó kéèyàn ó ti gbọ́dọ̀ pé ìjọba yìí ìjọba yìí ìjọba yìí tí gbogbo yíyá ti ń ó lè ṣe ṣe ṣe torí wọ́n ègbó yóò fi wọ́n tó bí ẹtú ya ìgbẹ́ lọ ńgbọ́ náà bàtà dára fún ọbẹ̀ ìgbẹ́ lọ. Rabbil alamin aṣọ ìtumọ̀ rẹ̀ tó ẹni tí ń rí ẹ̀dá tí ń tọ́jú ẹ̀dá ìgbà tí ò ti tó mo bẹ ìgbà tí ń bẹ ọ̀sọ̀ èmi ẹ̀ ọmọ ìkẹ́ ẹ̀ ó jẹ́ kó lè rí ìgbì tí ayé màmá àtijọba lò ó jẹ́ kó lè rí lò òní Rabbil alamin àmì ìjọba tó ti olúwa kankan àtọ́ kò rìflẹ́tì inú ma inú ẹ̀yẹ tó tòótọ́ ní ìdè lábá rọ́bù àwọn ẹ̀jẹ̀ tọ́ ibù ṣùgbọ́n tọ́ ibù kọ́ nílé ọ̀rọ̀ tọ́ ibù kọ́ ó náà tọ́ ibù ó náà ló ní o ṣùgbọ́n kí ètò ọ̀rọ̀ tọ́ ibù lélẹ̀ onírọ́ bèrè àdàmì náà bọ̀rọ̀ bèrè àdàmì kí n tọ́ gbogbo ẹ̀dá lónìí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tá a sọ̀rọ̀ yẹn lónìí ọ̀nà àdàmì ike tí náà ní ìran ìran anínàwó akọlọ yàrá nínú àwọn ẹni nínú àwọn ẹni ìpìlẹ̀ ẹlòmíì sọ pé alikó alikó wọ ọmọ jíjẹ mílíọ̀nù ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ló pè jẹ jíjẹ mílíọ̀nù náà síbẹ̀ tó tó ti ní mílíọ̀nù yẹn ọlọ́ọ̀nì kọlọ́mọ yìí ìran tó dá o torí pé tẹ ẹ bá mú ìran kaba yìí àyìnbá ní ìran ní ìdókòwò àtàbẹ̀rẹ̀ ẹ̀ tó máa kà lọ níwọ̀n àbá bọ́ọ̀lù bá fún mi ní òyìnbó èèyàn ìrántá yìí ẹ bá tó tọ́ bọ èèyàn dúdú bẹ gbogbo bẹ bùbá bẹ tẹ ẹ bá tó tọ́ bọ ìkọ̀ọ̀kan wọn wọ́n tún yàtọ̀ yẹ́lẹ́yẹ́lẹ́ lónìí tí tí wọ́n ti ń yàtọ̀ ìra wọn dúdú nìsín dúdú India ó yàtọ̀ sí dúdú kìlógramì jẹ́ ó yàtọ̀ sí dúdú Sri Lanka tó ó tún yàtọ̀ sí dúdú àwọn Afghanistan ẹ̀ sọ́rí àwọn Bengalia àwọn náà tó dúdú jẹ ó fi àtọ̀ fi jẹ ó fi àtọ̀ fi dúdú jẹ áfíríkà tẹ bá tún dúdú áfíríkà ẹ tó tó wọn lọ yẹlẹyẹlẹ tẹ bá tún lédè kan tẹ lédè yorùbá ẹ tó tún oríṣiríṣi tó tún yàtọ̀ láàrin yorùbá o pé ìrìn eléyìí eléyìí nínú yorùbá ìrìn eléyìí eléyìí nínú yorùbá. fataba ọkọ lọ àtàlùlẹ ọ ìsìn ìbùkún tọlọ fọlọ ìmọ̀ni fọlọ olùtọ́ bẹ lọ́dọ̀ ọlọ́dọ̀ pọ̀lọ́ tí a ń tilẹ̀ lẹ́yìn ọba tó ń fún un lọ́dọ̀ ẹ̀dá lọ́dọ̀ tó bá dá. bẹ́ẹ̀ náà ni tá a bá gbọ́ sí ọ̀rọ̀ màláyíkà tá a bá gbọ́ sọ̀rọ̀ omi tá a bá gbọ́ sọ̀rọ̀ ilẹ̀ tá a bá gbọ́ lóríṣiríṣi kẹ́yìn apáta ni ẹ̀rọ ilé ìlú yàtọ̀sílẹ̀ ilé ìlú yàtọ̀sílẹ̀ ilé ìlú yàtọ̀sílẹ̀ ọlọ́run wá ní ọ̀rọ̀ ọ̀tún rẹ̀ ó ní òun pè ìtọ́jú gbogbo ẹ̀ lójú ọ̀rọ̀ ọkọjá sí ìfọwọ́ mọ́ríyá wòlé bọ́ sọ́jà kó wá ní ọ̀sùn gbogbo oníran ẹ̀dá oníran ní mo jẹ́ ìdílé lára rẹ̀ wọ́n dá ayé ẹnu tó di àtọ̀ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé rọ́bìlà àlàní ọkọ̀ àràmù kọ̀ọ̀án àti sàlàyé àti sọ́kúlọ́kọ̀lọ́kọ̀ ọ̀bà tó ń túmọ̀ sí pé kí ni o ọlọ́run bá lè jọ ọ́ lórí pé òní ń tọ́jú gbogbo ẹ̀dá. ẹlẹ́ẹ̀kẹrin anigbolo arọ́f ọwọ́ àti ọkọ̀ ọlọ́run yá rọ́ọ̀bì ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ìlọ́pọ̀ nínú àwọn àjọ àwọn ànábì ọlọ́run kí wọ́n tó bóyá àgbà ọ̀lẹ́ẹ̀kan wọ́n tó bóyá rọ́bì láì fi lè gbà torí pé ètí ń túmọ̀ sí ni pé ètí mo fẹ́ tọrọ lọ́dọ̀ rẹ ọlọ́run nínú bíyà nínú ìtọ́jú tó ti mẹ́ta nígbà tá a bá ní yàwó ìgbàpù ìrẹ́ ọlọ́run olùdíjẹ́ ni olùdíjẹ́ ní ìpínlẹ̀ ẹ̀kọ́ mi. yàtọ̀ fáwù ìrẹ́ ọlọ́run olùsàbójúkò fún yàn ìgbẹ̀gbẹ́ rírí sàbójúkò fún mi. ọ̀ọ́ni wá sọ yí pé fáwù ọlọ́run ti kọba wọn bọba ti ọgbẹ tẹ o lọ kọba wọn bá kọba wọn bá ọ̀rọ̀ sọ pé yáa tẹ̀lé jáde ìtọ́jú wọn tó ní nínú ìyá yàrá amúlé làánú mi à yàrá màmú yàrá ní mu ló mú wa sọbẹ́yìn náà ní sọ ma ní yàrá ó túmọ̀ sí pé nínú sọ fẹ́ béèrè ìwọ náà gbà pé nínú olùkù bíyà tọ́lọ́mù ti dà nínú títọ́jú ti fẹ́ dà yìí ọlọ́run ọwọ́ awúrá nínú yọta yọta àgbẹ̀ lókè pọ̀ nínú ọkọ̀ ẹ nínú táwọn àdúgbò ọlọ́run ti ṣe àdúrà tó àti ọpẹ́ àwọn apá àkàtọ̀ yìí ké pípà ní ìròyìn nínú tọ́lọ̀ ń ṣe ní ìdúgbò ẹ̀kọ́ wa ló kọ àní ọ̀rọ̀ tí wọ́n yẹn lẹ nítorí ẹ̀dá nínú Kùránì. ẹlẹ́ẹ̀kàmọ̀ oní ọ̀nìfẹ́ gbàtà ní rọ́bù ẹlọ́ni rọ́bù alẹ́ mi olùkọ́ni gbogbo ẹ̀dá ó ti kú ìtumọ̀ ọkọ̀ mi sọ́pà nínú ìlú ọ̀rọ̀ onáni alahayi onáni kọ̀yìnmó onáni ọ̀rọ̀dá onáni wàhá onáni alimu onáni ọ̀rọ̀ ọkọ̀ sínú nínú rògbò bíjà ọlọ́run náà ní sọ́kù nínú kí n ti bájà àmì ìsọ́kù bímọ àmì mìíràn ní kẹta ọlọ́run àwọn ọlọ́run méjì tó ń bẹ kẹfà wọn ni wálé ayé wọn wálé ayé tiẹ̀ àmì ìsìn lọ́wọ́ á ti rẹ̀ ìyá àtọmọ ló ti dẹ̀rọ ọlọ́run. ẹlòmíì gbé gbé gbé ìgbà yàrá ìdíje gbé gbé ọgbà ìdíje òkúta yàrá ìdíje nǹkan gbòòrè fọ́tọ̀ ń bá bẹ́ẹ̀ di ọ ọlọ́run tó rò ní sìn ṣe fáwọn ṣe sùn ọlọ́run tó akó rẹ̀. ọlọ́run sì tó yẹ èso tó ń jẹ ìmú lórí ilé ayé ẹ̀dọ́ tọ́gbù rẹ̀ tọ́gbù rẹ̀ lójú rẹ̀ náà olùwájẹ́ pé ìdí ìṣèlú lónìí tọ́wọ́ ajẹ́ kù gan yóò lé lóyún lọ́la tí wọ́n wá tẹ́ wá ká bóòlù adìjẹ́ lọ́ọ̀mì inú rọ́bì làálà ìbẹ̀rẹ̀ yẹn inú tòbí ti bẹ̀rẹ̀ dà yẹn àyè má yí àwọn tí wọ́n ti dé kéwì tẹ́lẹ̀ tí wọ́n tẹ́lẹ̀ ànábi wọ́n kọ́ lọ́wọ́ àná sẹ́yìn ní ọmọ yìí sẹ́yìn ní ẹ̀yọ́ nígbà tó wà jáde níyà ó tún débi ìfúlá pẹ̀lú ẹ̀yọ́ ànábi wọ́n إلا وخلق الشيطان فجر غير فجره أو كما قال صلى الله عليه وسلم أرد سيدنا عمر بن الخطاب النبي صلى الله عليه وسلم يقول kí wọ́n rà lọ sí jóòlù náà ìtọ́nù tọ́ba wà lẹ yọ ọba ìwé ìdòwò la sí wọn wà ọlọ́lá ọdí àlá ẹwù ẹwù ẹwù tó ti ẹ̀yìn ọlọ́tún dédé èyí máa yà fún ọrùn èyí máa yà fún ọrùn àdébọ̀ sára bá àdébọ̀ sára ọwọ́ àkọlé ẹjọ́ kan tó ti tí ò gbóyè náà rẹ̀ agbábi wọlé kò padà dà ọmọ wọlé kò padà dà ní osùmọ́nù bá kalẹ̀ pọ̀lọ́ wá ní tókò wọn wọlé osùmọ́nù ní adéjọ́sá wà kọ́ bá ìtàn rẹ̀ à osùmọ́nù wọ́n wá ní osùmọ́nù wọlé àwọn ọlọ́run àgbà ká ló ti wò di ọlọ́ torí bí wọ́n fi ń gbọ́rọ̀ rẹ̀ wọ́n tún sọ ìdí rẹ̀ wọ́n fi ń kẹ́kọ̀ọ́ lóòótọ́ jẹ́ ajé àgbábi wọlé wọlé ọ̀gbọ́n rẹ̀ قل أفلا أستحيي من رجل يستحيي من الملائكة ṣé wàá ní ìjú ẹ tó tó àwọn màláíkà ní ìjú ẹ ṣèlédè náà ló ń bọ̀ ọ̀dí ẹ̀ náà ẹ̀rù táwọn ọ̀sẹ̀ ọlọ́ọ̀ni káàdì ìjì ni wọ́n lẹ́lẹ̀ tí wọ́n bọ̀ lọ́wọ́ anabi ọsọlọ bá a lọ sọlọ mi kàn yẹn ròyìn nígbà tí o tọ́lú o ti dà níbi ọlọ o ti o kà ní oṣù tó ti kó o kà kó bẹ̀rẹ̀ sí i láti kékeré lọ́lọ́run ti di ìkórè ọ̀sà ó ti ti di lẹ́nu so lásán yìí pé gbólóhùn rọ́pù yẹn ó ti kó àìmọye kọ ọlọ́run ní òṣèkò sínú agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹfà tá a sọ̀rọ̀ lórí ǹjẹ́ adé pẹ̀lú bí yàtọ̀ sọ́lọ́ ní rọ́pù àní àtòrò síbẹ̀ o àtòrò síbẹ̀ àti tí a bá fi ìdọ́gba ìdọ́gba dáa ẹ̀ńtó nílé ẹ̀ńtí wọ̀ bí ṣùgbọ́n kẹ́ ẹ sọ pé àrọ̀ àbí àrọ̀ bí ayé ọ̀dẹ lọ. lábẹ́ ẹ̀ náà la sọ pé kí ẹ ń lò ní kóòtù tí wọ́n máa tọ́ra wọ́n máa ti pẹ̀lẹ́ máa ń lọ́ọ̀dù lọ́ọ̀dù àmọ́ fún ọ̀tà tí wọ́n lù tó sọ ẹgbẹ́ ìlú náà ìfún báyìí lọ́sọ̀ rẹ̀ ṣùgbọ́n tọ́ wọ́n wà nǹkan mi lò ẹ bá àwọn lọ́ọ̀yà pàtàkì àti lọ́ọ̀yà lẹ́yìn àtàdájọ́ ni àti sídẹ́ǹtì ìjáde tí ìsìn ọ̀gbìn yóò wọ́n jáde ní rí ìgbè lọ. ìjọ yẹn lójú ti wọ̀nyí ọlọ́run ti sọ fún wa pé wà máa ń mú bí ìsọ̀n nínú ẹ̀rẹ́dẹ̀ ìlà apàdé ìlà ìmọ̀ díẹ̀ tọ́lọ́fún yín tọ́lọ́fún yín sínú màá tó kéré jọjọ ní ibi tí bẹ́ẹ̀. ebi lọ́ọ̀rì lọ́wọ́ tọ́lọ́fún kan ìdúgbò yẹn pé ìwúkọ́ wájà yẹn lọ́ọ̀rùn gan àìmọ̀ tó bẹ̀ fún ọ àìmọ̀ iye tó ní mọ̀ egbò tó wà nínú lọ́ọ̀dù lè tàbí tó ká mọ̀ tọ́ra wa lójú ká mọ̀ tọ́ra pẹ̀lú gbúdọ̀ sábà ń lò tó bá lè ní kò sí wọ̀ bẹ́ẹ̀ ìbolúwa mi tètè ajẹ́ olówó orí mi àwọn ọ̀tá gbogbo àwọn gbólóba yìí ká máa pọ̀ ìkọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní wípé rọ́bìlà áàlà ní tọ́lọ́ bí ìgbà tó dé ìsì fún ìdáhùn kan fún ìbéèrè kan sọ̀rọ̀ ọdún ìsì fún ìbéèrè kan bí ìgbà tí yẹn kábíyè sí tọ́lọ́ ọ̀bẹ ní ẹ̀wá alihamudulilá alẹ́ tọ́lọ́ ọ̀bẹ ní alihamudulilá ọ̀pẹ ẹ̀yìn ẹ̀tọ́ tọ́lọ́ rẹ̀ omi kò ti gbà pé bẹ́ẹ̀ tí wàá tó dé sọ̀rọ̀ wá sọ yí pé ẹ̀ ọlẹ́sọ̀kẹ́yìn rọ́bìlà alẹ́ nìyí òun náà lẹ́yìn tí ń tọ́jú gbogbo ẹ̀dá pátápátá tí ò bá lẹ́yìn tí ń tọ́jú gbogbo ẹ̀dá jẹ́ àmọ́. ẹni tó gbúlò òun ìyọ́ wà ẹyọ owó kan ìgbà àgbà ẹyọ kan tí kì í ṣe bẹ̀rẹ̀ ìdí ayé lórí náà tí ò sì rẹ̀ tí ò sì tú tí ò sì kí tí ò sì ká. kìí ṣe kó jù rẹ lọ́bẹ̀ lọ́bẹ̀ rẹ̀ ebi ju bàbá rẹ̀ ebi ju bàbá bàbá rẹ̀ àbá. alhamdulillahi rabbil alamin bíbẹ ọlọ́run kíláàsì ni ìlẹ́tọ̀ sí ẹyin rẹ̀ kíláàsì ni torí kò lóore gbogbo ẹ̀dá. ẹlẹ́kẹ̀ẹ́mà àlẹ́kẹ̀ẹ́jọ arúgbó ẹlẹ́kẹ̀ẹ́jọ ìwòrán ẹlẹ́kẹ̀ẹ́jọ ọlọ́run bá tó gbọ́rọ́ sí làálà ní ẹ̀kọ́ ní káàdì sí làálà ní oyún olùkọ́ ní gbogbo ẹ̀dá òun ló gbólóhùn tó gbogbo ẹ̀dá nítorí pé dídá wọn nínú sọ́dún. ọlọ́run jáde ayé àti ìdígbẹ́lẹ́ àtijọ́ ó sì fún pẹ̀lú kí n kọ́ pamọ́ sí. ẹlẹ́ẹ̀kẹsàn-án nígbà tá a ní alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ tọ́lọ́run ni ọba tí lè gbogbo ẹ̀dá àti gbogbo ẹ̀dá ó túmọ̀ sí pé ọlọ́run ọba ọba tó tó fi gbogbo ẹ̀dá lẹ́nu pé lára gbogbo ti lọ na gbogbo bó ti lọ gbogbo bó ti oníkòkò nàìjíríà bí nínú orí ọ̀nà ti yìí. ẹ bílíọ̀nù bílíọ̀nù náà gbọ́ ẹ ọjọ́ ní lórí kòkò zero point zero zero zero percent ìgbìmọ̀ bá bá bá nínú ìṣẹ̀lẹ̀ rẹ̀ ọmọdé yìí inú wọn ò dún níbo ni wọ́n ti lè lò igbákejì rẹ̀ tó ti jọba bẹ́ẹ̀ kò sì jọba bẹ́ẹ̀ sábà fi àtẹ́tẹ̀ pé onájà lè wà nígbà tí yẹn bá ní igbákejì náà lè sọ fún un gan ọ̀dà ẹ̀fẹ́ náà sì ìlú. ní ẹ̀sìn inú oṣù ti kọ́bọ̀ ọ̀gbẹ̀dọ̀ tẹ̀lé àtàwé àtàwé pdp náà ní ọ̀rọ̀ pdp nìkan tó tẹ̀gbẹ́ àwọn apc táwọn náà ti dára tọ́jọ́ tó àṣírí tí wọn ò tíì tù inú wọn bí oṣù ti wọn ti the only first president elected president ká gbogbo òun mọ̀ pé only the first president. ó nìkan làwọ̀ kí ká ló mọ̀ pé kí n tó le tábí lè fọ́ gbóyà gbóyà wọn ìgbé ìwé kí ẹ ti gbọ́ tó gbọ́ gbàgbé tó tó kù mẹ́ tòkọ́lọ́ nǹkan bá lọ́wọ́ gbogbo owó tẹ rí ibi tó dé ìlú ọlọ́run ti mà tó fa ọlọ́run ti mà ní gbogbo wa lọ ọlọ́run bá wù ú sí ọlọ́run bá wù ú sí kọ́ bá wà dẹ̀ inú wọn ò dùn wọn fẹ́ kí kìlú ọ̀sán máa ń dé gbọ́dọ̀ mọ ti ń ṣẹ̀dá rẹ̀ Rabbil alamin bá ti tó ju gbogbo ẹ̀dá nígbà tá a náà bá ti ṣe náà fún aláàlú eré ẹsẹ̀ eré ẹsẹ̀ lórí ní kọlọ́ba dẹ́kun sára sáà sára lọ́wọ́ àti ìyá àwọn tá a sì ní ẹ̀dá lójú ìrànà ìgbìrán ń pọ̀ tábà fún afọ́kálẹ̀ kọ̀ọ̀kan ó tún pọ̀ lẹ́yẹlẹ́yẹlẹ́ òṣèlú àti ìtọ́ka sí díẹ̀ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kọkànlá oní àti tá a ti ṣàlàyé ojúkànnà díẹ̀ nínú ìtọ́jú tọ́lọ̀ ń fi lẹ́dà nínú ìtọ́jú tọ́lọ̀ ń fi lẹ́dà àwa ṣàlàyé díẹ̀ bẹ́ẹ̀ tí wọn bá bọ́ lọ́sọ̀tún káàdì gbọ́ pa ọ́ àtọ̀ tó dé èèyàn ìdènyàn ara ìtọ́jú ẹ̀dá ni àtọ̀ tó ti bẹ̀rẹ̀ déèyàn pamọ́ tó zọ̀ à wọ́n ní thousand bìí bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ bá ti báyìí drop ẹ̀yọ̀ kan báyìí thousand bìí tó ìdènyàn lọ́wọ́ àbẹ̀ tí gbogbo ẹ̀ bá déèyàn sínú ìyá <laughs> ọlọ́run ti rẹ̀ bíléèdì ẹ̀ múlẹ̀ tọ́ ọlọ́run gbóò wá ló fi jẹ́ pé tòmátòtò àwọn adéèyàn láàrin oṣù mẹ́sàn-án ẹ̀wá ìtúgbẹ́tọ̀ sí náà ẹ̀ bá lè mú wa ẹ̀sìn ẹ̀ńjìn ìdíyẹn náà ká máa wá sọ àtọ̀bílẹ̀ kí àwọn mọ̀mọ́ ìyọ̀mọ́ òun lè ti wà láàmú. wàhálà yẹn pọ̀ ẹlòmíà máa bá lọ lọ́bẹ̀ bí mo bá kú káàkiri ẹ̀fẹ̀ lẹ́gbẹ́ ìtúgbẹ́tọ̀ wà fẹ́ẹ́ tó gbà àkùkọ náà láti ìdílé ọmọ wa bẹ́ẹ̀ lọ́wọ́ oṣù mẹ́sàn-án kọjá lè lọ́ba jẹ́ pé ẹ̀ lágbára oṣù mẹ́sàn-án kò fi nǹkan kan ọlọ́dún mẹ́sàn-án náà pọ̀ jù bọ́bájọ́ mẹ́sàn-án ni ó tó dé yàn káàtì ẹ̀jẹ̀ yín pé kí ọkọ̀ pọ̀ ni ìgbà wọn bá jáde sí ẹ bá níbi mẹ́rin ẹ bá níbi mẹ́wàá ẹ̀tọ́ mẹ́tọ́ wọn yọ pọ̀ nígbà pé ẹ̀tọ́ lè rẹ̀ ẹ̀kẹ́ wọn bá jáde sí láàrin wa ti kíní ajẹ. alhamdulillahi rabbil alamin ọ̀rọ̀ kí yà á lọ pẹ̀lú ẹ̀sán nìyí lẹ́yìn ìgbà náà bá a tún délé ayé tán ìtọ́jú ìtọ́jú tóbi yóò lè wà wà wà ìdájẹ́ ní làtẹ̀yìn ẹlòmí ọpọlọ ti bẹ ní ojú alẹ́ náà bẹ́ẹ̀ tiẹ̀ ó ti gòkè sáńdà rẹ̀ lọ. ṣé ìwọlọ màmá fi ọpọlọ bí àmàmà rẹ̀ ní àgbàbà rẹ̀ àbí sáyẹ́ntìsì rẹ̀ àbí dókítà kan ló fi bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá ti yẹ tọ́lù ká tú ẹ̀ ti di pé àbúrò náà rèé olóde ajẹ́. kọ́lọ́ ń tọ́ta àwọn wa o ìtọ́jú ọlọ́run ti ti fẹ́ dà ọlọ́run tó wá dá oríṣiríṣi nǹkan mèremère kí ìtàwọn adá alìbáwá la ní o ọlọ́dún ọ̀dà wọlọ́ la sọ tí wọlọ́ dà sọ wọlọ́ lẹ́ràn tí wọlọ́ lẹ́ràn kó tó máa ń sá ọ̀la yìí tó ọkọ̀lọ́ dà sẹ̀rẹ̀ wá ká tẹ́lẹ̀ ọ̀kọ̀lá ẹlẹ́ẹ̀kejì la olùlàfíìsì àyẹ̀wò yìí pé òpin yagi di níbẹ̀ láàrin ìtọ́jú ọlọ́run fẹ́dà àti ìtọ́jú táwọn ẹ̀dá ń ṣe fúnra wọn ọjà tó ti rí gbé tí wọ́n bá ní gbogbo òwe lẹ̀ wọn ra oúnjẹ wọn ti jẹun tó ti fa àgbà ayé lè ní mọ fún yín lóúnjẹ láti dẹrẹ ẹ ẹ ìjọba náwó kíta dé wà ní ti wọn rà títọ́jú lórí ìgbélé ẹ ẹ mọ́tò ti wá ní jánárì wọn kan wọn rà ní jánárì lẹ́gbẹ́ màálù ni níjọ́ sẹ́ wá ní wọn fẹ́ náírà ní ní ìlú tí a dùn mọ̀ wọlé lẹ̀ lọ́ba wọn lè lò ó di kó tó bá pẹ́lẹ́ yìí ó di mọ́sálà tó ní tomato rà màmá tí ó sì tó tà fún ọgán ó ti di lásìkò tó tó tó ti di lọ sí ọjà wa àwọn tí wọn dé mọ́lẹ́ yọ̀bà gbé àwọn ọmọ tọ́jú ọmọ bíráàgì wọn lójú ọ̀nà tó tó dé mọ́tò ara àti bíráàgì àti owó tọ́lá gbogbo ẹ̀ ọ̀nà kọ́ lọ́ba àtàkọ́ òòlù tó máa tó rẹ̀ ẹ̀ wò fẹ́. kí alamẹ́ sọ ló yẹ adílé yìí ìtọ́jú tọ́lọ́ ti fún wa á lè fi wé tẹ̀dá fi lè mọ àwọn ará ọlọ́ọ̀bá nìkan ní owó ọlọ́ba sọ pé ẹ̀ kúlú aláwọ̀ aláwọ̀ ìwọ̀nyí ju àtúmọ̀ ìfọ̀pá. ọlọ́ba ni ọba tọrọ rọ tá a lákàlà wa olùsí ni a tàbí bùkátà tọrọ àtàlẹ̀ owó ìdílé mẹ́rin ẹlẹ́ẹ̀kejì la ńlá fi ẹlẹ́ẹ̀kẹtàlá sọ́ọ̀rì ńlá fi fèsì fún àkídà òwúrìyà àwọn tí wọ́n nígbàgbọ́ pé ọlọ́run ti sọ̀kalẹ̀ nínú ẹ̀dá wọn ti lẹ̀ pọ̀ ọba tí wọ́n rọ́ náà tó wá ti rí yẹn ọlọ́dẹ lórí tó bá rí ìdá ọlọ́dẹ lórí tó bá fẹ́ rọ́nà òkèlè lè yẹn àwọn kan tó bí wọn wọ́n lè wá gbọ́ ọwọ́ ayé wa ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀rọ ni kẹsàn-án náà bẹ̀ka tó rí ṣùgbọ́n ọgbà ìròyìn kílò tó tó bá ti rí ìdá kan ọlọ́dẹ lórí <laughs> tó o bá ti gbà bẹ́ẹ̀ kò lè wà sọ́là ọkàn pẹ̀lú ayé wa yẹn tẹ̀wé àwọn àtàwọ̀ àkídà tí ò dáa ni àìnígbàgbọ́ tí wọ́n ti là á nínú ọ̀pá tẹ̀wé ń bọ̀ náà ní alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀sán ọ̀tọ́lọ́ ni olùtọ́jú gbogbo ẹ̀dá adẹ́wíṣe ẹ̀ǹtí ń ṣètọ́jú ọ̀tọ̀ ẹ̀ǹtí ń tọ́jú ẹ̀ǹtí ń tọ́jú ọ̀tọ̀ ni gbọ́dọ̀ àwọn àtìlẹ́ méjèèjì pọ̀ táàbù wa gbọ́dọ̀ ti di nǹkan kan náà tani àwọn tọ́jú ara wọn tani wọn ọ̀rọ̀ kọ́rọ̀ tí ọ̀bá làkẹ́ ìlú àìnígbàgbọ́ tí wọ́n fi làálà nílẹ̀ ẹlẹ́ẹ̀kẹrìnlá la fi ìbáàtú nínú tọ́lọ̀ fi tọ́jú ẹ̀dá ó ní ẹ̀lẹ́ ní lọ́tọ́ máa wà níbi ọ̀rọ̀ ẹ wá lu àwọn inú tó lè fi máa yẹ nígbà àwọn àwọn kí n náà làwọn afá àwọn afá nílẹ̀ Yorùbá àti wá yí kílẹ̀kì ẹ̀ ṣe pé náà mẹ́rin mọ́ kì í ṣe gbogbo tí yorùbá ń pè láàbà náà làbà o wọ́n bá ti mọ àjẹdù ìdàbà ìjọba àjọyọ̀ ọdún méje àbá làbájá wọ́n mọ̀ pé àbòbí láwàjọ ìdàbà náà àbá mi náà ti gbẹgbẹ́rẹ́ pé ẹni tí ọ̀fà gan ọbẹ̀ ta rẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ àbá àti ìfọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀fọ̀lọ̀ wà mẹ́ tó àwọn àbá àti ọ̀ńtẹ̀lẹ̀ fi ọlọ́ọ̀ làwọn ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún onáyẹ̀dẹ́rọ́bẹ̀lẹ̀ alẹ́ ní ó túmọ̀ sí ọlọ́ọ̀ba tọ́lọ́pọ̀ ló ló bẹ̀rẹ̀ dáwọ̀ ó ní mímọ̀ ni ọ̀jọ̀gbọ́n ni ìtumọ̀ ọ̀jọ̀gbọ́n ni pé ẹni tí máa ń ṣe ìfẹ́ ní ìbáwọ̀ sí bó ṣe tọ́ sí lásìkò ní ìgbà láàyè àti ní mímọ̀ tọ́ba ti ojú wa tó kó bí ẹ̀sìn báyìí ká lójú ẹ̀rù tó lójú olórí ìdàgbé yóò lè rí tó tó bí ẹ̀sìn báyìí ní àjọ ayọ̀ ṣùgbọ́n bó ṣe gbé e ka ọ ó túmọ̀ sí àlè yìí ọ̀pọ̀ ọ̀pọ̀ rẹ̀. ẹ wà wọ sọ́mà kí ni òjì làárọ̀ tó gbogbo pa lọ ọmọ ti ọmọ ti kí kankan wọn là òbí mi ti kí ibi tó láàárọ̀ tó. bí gbogbo ẹ wá ti dùdú lọ pẹ́ẹ́lí tí ẹ jẹ́ ẹgbẹ́ ni àwọ̀ tó dùn lójú wò lójoojúmọ́ ní gbogbo pàdé ọ̀gbìn ìlẹ̀. ẹlẹ́ẹ̀kejì lọ́kàn ẹlẹ́ẹ̀kẹrìndínlógún mo ti pépè tó pé àsìkò ni o òun náà ní wípé ọlọ́run ọba tọ́jà rọ́bì là áyà mí tọ́jà kò ní tọ́jú gbogbo ẹ̀dá ó túmọ̀ sí pé fá ìlú mọ̀ọ́ ìtòkù ní ìṣe kí ní kí á ká lè àbí ìkẹta sí àbí ìgbà pọ́ọ̀sì ẹ̀ tó kó o ṣe rárá o nǹkan bá ti ní pé apọ́ọ̀sì ẹ̀ tó ṣe náà àìsàn pé kò ṣe òun ìyẹn lè kó o ṣe òun gbàtọ̀ wá ní kọ́ ọkọ̀ ọwọ́ ọyá máa bọ̀ lójú mi tí wàá kọ lójú rẹ̀ tó wá ti sàn tó wá di àwọn ọ̀sẹ̀ wọn ó pọ́sí wù lè pọ́sí wù. torí wọn kọ́ sí ẹ̀dẹ́ yìí ṣùgbọ́n àwọn ìtọ́ bẹ̀rẹ̀ á tó ń lọ káyà gbogbo bíi ti àjọṣe tó ti mú abó tó ti fọ̀ tó bá ti dé tó tó àti má lọ bàbá wa ti bá kó a sálá délé a ọ̀tá rẹ̀ kò jẹ́ o. ẹ̀tọ́ bá ti nǹkan wílé ní fúnra rẹ̀ àti tó ti ó mọ́tò gbé ọ ó gbowó rẹ̀ ó sì jáwọ́ lẹ́sìn tó yẹ kó jáwọ́ sí kó o ní pé wọ́n mọ́tò yìí ọmọ ti ń wo kò ní sọ bẹ́ẹ̀ torí pé kò ní tọ́ yìí yẹn bá ti ti bá ti iná tí kò yí bẹ́ẹ̀ kọ́ mọ ìtò lókù èèyàn ní pé mọ́tò yìí ọmọ ti ń wo wọ́n tó mọ́tò bá gbé ọ tó ti dáadáa pẹ̀lú ẹ̀ àbí ògbówó lọ́wọ́ ẹ̀ tó ah, tó kẹ́ à ẹ dákọ̀

olùdẹ́gbẹ́ tó fẹ́ gbogbo ẹ̀dá pátápátá adẹ́kùn lọ bá àtòkọ́ lórí ayé fẹ́ẹ̀kì gbogbo abátá gbẹ́kì kábíyèsí ń boni wọ́n á ìyàwó buhari tó náwó sálàbí àwọn ìwà ń sọ òjò ọ̀rá láàbí ní alára láàbí ní kíkìlá láàbí náà wà lọ́lẹ̀ ìbámu obìnrin ẹ pè é. ìwọ ní àwọn onípe yóò bá jẹ gẹẹti yìí pẹ̀lú ìyàwó pẹlẹtì yóò bá ní ní ìtàn ó lè pe ìyàwó tọrọ fún ọkọ rẹ tọrọ nípa ayé ojú ìgbàgbọ́ wọn lórí ẹgbẹ́. ọba akẹ́rẹ́ nípa àtàtẹ́dà tòféèkì gbogbo ẹ̀ ọlọ́ọ̀ni kanọba òdodo. ìkejìlélógún onídàájọ́ ọ̀bìnrin àádàmì ọdẹ ìgbìpadà sí àfihàn àwọn Yorùbá kí wọ́n máa lọ sí àwọn làwọn lọ́wọ́ ọlọ́run pé kó àwọn àwọn làwọn lọ lọ. ọwọ́ àwọn àtijọ́ àwọn ọwọ́ àwọn òkòtò ọwọ́ àwọn òdòǹkà wọn débi wípé ọmọ tí yẹ̀ wúdi ọkùnrin àtòkèlè bá bí ọwọ́ àtẹ̀sí àlọ́dọ̀ lè tọ́ ẹ pé èyí ti yẹ̀ wúdi àbí yẹ̀ wúdi jẹ́ kan tó bì rẹ̀. ọlọ́wọ́ á ní ẹ̀yìn mùsùlùmí ti kẹ́ni ọmọ mi bí alhamdulilayi ọ̀pẹ̀lá alámi. ẹ̀yìn ẹ̀tọ́ ọ̀tọ̀ náà ni ó ń tọ́jú gbogbo kọtẹ́nìkan jẹ́ tẹ́lẹ̀ kọtẹ́nìkan yá rí wà kó lélẹ̀ hàmdùlélá lélẹ̀ yìí lámúyẹ tẹ̀lé wà dàda wà lámúyẹ fún làwù wà ní ìjọ wà lámúyẹ fún làwù yẹrí fún pẹ̀lú mọ́lẹ̀ wà lámúyẹ fún làwù wà ní ìjọ mìíràn tóbi wà kẹfẹ́ ìwú tẹ̀lé bí rọ. ọlọ́ọ̀ni wà kó lélẹ̀ hàmdùlélá dọ́rọ̀ bẹ̀rẹ̀ ayàwó àná ẹ máa sọ pé fún

àbẹ́ àti bí abọ́ ti dáwó padà náà bàbá rẹ̀ dáwó padà yìí. gbogbo orílẹ̀ ayé ọ̀dọ́ ọ̀dọ́ rẹ̀ ló ti di ọ̀gbẹ̀rẹ̀ ẹ̀tọ́ máa wà ní ọjọ́ máa rúlù ògbò yòókù nínú náà bá bí ma yóò tó páàkì ẹ̀. àwọn ìlú ọmọ jìyà ọlọ́ọ̀ni àlà wàkúlélẹ̀ hàmùdòlélẹ̀ àlẹ́lẹ́lẹ́ ọ̀pẹ́ ni bọ́lọ́ ọba tí ọ̀mẹ́rin lọ́mọ bọ́lọ́ ń tẹ́bi dáadáa fún yahudi bẹ́ẹ̀ náà ní ti dáadáa gbogbo ẹ̀dá lè wùnà ẹlẹ́ẹ̀kọkànlélógún òun náà ní pé ọlá ti ń bẹ́ ń bi gbólóhùn rọ́bìlì ààrẹ ebùnà àti ìyàwó àwọn àlùfẹ́ sí rẹ̀ náà fáwọn àwọn sálà onígbà tí yẹn bá mọ ìtumọ̀ rọ́bìlì ààrẹ nínú dáadáa bí ìgbà tó tẹ̀tẹ̀ mọ tóòlù sẹ́yìn àlùkò ọ̀hán bí ìgbà tó mọ ìdálé nínú mẹ́ta ti adébẹ́tà bá kókò láti mẹ́ta tún tọ́ ọdún rẹ̀ lọ́rùn pọ̀ lórí rọ́bì láàrẹ̀ ńlọ rọ́bì pọ̀ lórí fásíà ayé àbẹ́nu ọ̀pọ̀ láti ẹ̀kú bọ̀ lọ́pọ̀ lọ́ní àwa la sọ sábò mọ̀tà nínú wà ní ìṣòro la ayé àbẹ́jẹ bẹ́ẹ̀ mọ̀ pa àti wọ́n aṣọ kọ̀ láti làbí wọn kalẹ̀ sọ. akaka fún àwọn afọ àtúnṣe fásíà gbólọ́tọ̀ kùrán gbólọ́tọ̀ kùrán wa bẹ̀rẹ̀ láti ìjọba tó bá kọ́ra nìyẹn fásíà náà wà gbólọ́tọ̀ kì í túmọ̀ sí pé ètò dìdò ọ̀nbẹ́nu kùrán ọ̀nbẹ́nu tíwájú fàájìá tẹ́ ẹ̀ lè rí nínú sọ́yà kékeré tó kó nínú kùrán oríṣiríṣi ayà lè ẹ̀ka lọ́pọ̀ ẹ̀rọ àbí túmọ̀ sí ìbẹ̀nu fàájìá. ẹ ogún rẹ oní àní pé rọ́bì làálà nínà onímọ̀pá kòkò ní kìbẹ́tà ní ìdúrà bẹ́ẹ̀ yìí ńlọ fún yàrá àárín àwọn àtàwọn tí ìdẹ́rẹ́ ti bá wọn rọ́bì làálà nínà Rabbil alamin náà lé ibi tá a ti jọ dáyàtọ̀ ibi títà òbí ìdí mẹ́tẹ̀ẹ̀ta dúró sí yẹn pé ọlọ́mọ bá tuntun nìkan tuntun lọ́yẹ káwọn ẹjọ́ lẹ́sọ̀ọ́ jọ sí oní tètò gbogbo àlànà gbogbo ẹ̀dá ó ti dé àwọn ọpọlọ wa ṣe ìṣọra pé bẹ́ẹ̀ ká ti kún ní Rabbil alamin ẹjọ́ ọba ti gbà àjọ tí lójú ọ̀nà kan náà ẹlẹ́ẹ̀kọ́ kàdínlógún òun náà ní pé. rọ́bì alàmì ta tuntun wa ọlọ́ọ̀bá tó tó fẹ́ gbogbo ìyá lóyún ọ̀nà alàmì mi wá òkè òkè rọ́bù pẹ̀lú ẹ̀mí ọkọ̀ á tí túmọ̀ sí yòó náà èmi ìwá tó lè pe apá kan nínú ẹ̀dá ní túmọ̀ máa tó gbogbo wá gbogbo náà gbogbo ìyá lóyún rárá o ọlọ́run tó pa tó bẹ́ẹ̀ náà ni àwọn àyè ta túmọ̀ rẹ̀ ta ti kà lọ tó tẹ̀lé ti pọ̀ ta ti kà lọ́kọ̀ kan twenty three abẹ́ ẹ̀kọ́ ni abẹ́ two ni twenty two sọ́ọ̀lì òun náà ní pé nígbà tá a tó bẹ́ẹ̀ alhamdulilayi ọ̀sẹ̀ àlàyé gbogbo èrè pátá ẹ̀tọ́ sọlọ́ọ̀nù ọlọ́run tó dá gbogbo ẹ̀dá tó tọ́jú gbogbo ẹ̀dá ọ̀nà wa ọ̀sán ju kó tó dá wa ẹ̀kọ́ ilẹ̀ nínú omi ní ní gbogbo ẹ̀ ọ̀sán àjù wà àjẹbí pé ọpọlọ táàbì tètè lọ́pọ̀lọ́ tọ́jú ọlẹ́tọ̀ọ́ sí ọpẹ́ ńlọ́sáájú tí òfin ọlọ́run tó lé tẹ̀lé àbúrò wa wa. àjẹpá àdìsá àǹfààní tọ́pọ̀ látara nǹkan tí ń bẹ́lẹ̀ bá àbàtì ẹ̀ sí òfin ọlọ́run ṣùgbọ́n tó fi ọlọ́run bá nílé tó bá nílé ẹ̀ mọ́ nílò ẹ̀ tó gbàdàgbà ní ẹlẹ́ẹ̀kẹta lè ní ogún òun náà ní wípé ọlọ́wọ́n bá lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ pẹ̀lú rọ́bìlà ádà nílẹ̀ tó yẹ ó túmọ̀ sí pé gbogbo orin tó bá tẹ̀lé sí wa ọlọ́run ló wá tọ́nà ń ọ̀nà ẹnìkan ọlọ́run fẹ́ ti fún ọ ní o tọ́ba jẹ́ pé wàhálà kan ló ti owó kan lọ náà ọgbọ́n kan lọ dá tó o kiri pé ọlọ́run fẹ́ ti fún ọ ní o. mọ̀rọ̀ pé ọgbọ́n rẹ lọ́dọ̀ àìmọye tọ́lọ́gbọ́n jù ọ lọ tí ò ní nǹkan o àìmọye tọ́náwó lórí tí wọ́n náà náwó ju tó tún náà tó ju kẹ lọ tọ́wọ́ rẹ ọ̀tẹ́ o ó túmọ̀ pé fàmà bí omi wàmà bí omi ní màsí fàmìlà wá oore tọ́lọ̀ ń bá ti fún ọ tètè mọ̀ pé ọlọ́run ló pé kò sì mọ̀ nípa lọ́rọ̀ àwọn abọ́ ti di ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ lọ́gbọ̀n. ìpè tọ́lọ́mbà wa sóore yóò rẹ̀ dá mi kò dé ìwọ́dún kọ́ ọ̀sọ́ tó yẹ kí n wò ọlọ́run sọ̀rọ̀ yìí ṣùgbọ́n ní ẹ̀mí rẹ̀ ń pé ti ọkàn gba ọ̀dọ̀ tọ́ba wa fẹ́ sọ pé sọ̀rọ̀ yìí mọ̀jẹ̀ wà lọ wá pọ̀ ju ọ̀rọ̀ tó nígbà bá a rí mr gọ́fúnà nítorí kọ́ńtàkì tó gbà lọ́dọ̀ rẹ̀ àbí torí iṣẹ́ tó ṣe fún ọ kọ́ wá o kó tó jókòó kọ́ wá máa ń yí mẹ́sàn-án mẹ́wàá ọ̀gbọ̀n tí mo alhamdulilayi ọ̀gbìn alẹ́ kí ló wá fẹ́ ti bọ́lọ̀ fẹ́ kó nǹkan lọ́dọ̀ mr gọ́fúnà òun náà ló ti di rọrùn tó ti di mọ̀ bá tó ti tó ti di ọ òun ti bẹ̀rẹ̀ dágbére bá yẹn lójú lójú ìgbà òde pẹ̀lú gbogbo tó kó jọ ọlọ́run tó ní fẹ́ ni o dúpẹ́ fún tọba wa tí o náà ẹsẹ wo mọjọ ọkọ jù ìkẹrìndínlógún ìkẹrìndínlọ́gbọ̀n o náà ní èyí tí àparí lòdì ta pé àwọn tí wọn bá ti ta ko rọbìnrin alami oríṣi ìrànràn ìyẹn ni wọn ẹ̀dá ni wọn ìyẹn ni wọn tó tọ́yẹ pé àwọn ẹni wọn ti ṣe ìfẹ́rí yẹn lórí wọn ta ko rọbìnrin alami wọn ti ta ko tọ̀fì mọ́lọ́lọ́ ìta kó àparí rẹ̀ o náà ní ìta àtọ̀ pé ìbámu tó ga ló wà lábẹ́ Rabbil Alamin tó wà ní ìbẹ̀rẹ̀ tó ń fàtíà àti sùúrà tó lọ́wọ́ tó parí Qur'an ọlọ́dà kó Rabbil Alamin nínú tó wà tó fàtíà yẹn tó ní olùsọ gbogbo ẹ̀dá lórí ọ̀nà nínú ti náà ọwọ́ àkọ ìkan kan nínú àwọn ẹ̀dá yẹn tó náà lè yàn lẹ́yìn ìgbà náà ìtọ́nà fi tọ́jú ẹ̀dá ọ̀pọ̀ ó tó wá sọ̀